اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọnilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọnilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí o madu umaru nkọni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa lẹnu gẹ́gẹ́ bí èdè abínibí bákan náà ọmọ yóò gbé odidi alukurani sọpọlọ pẹ̀lú ìrọ̀rùn ilé kí o madu umaru fúnni lẹ́kọ̀ọ́ ìdádi ìtìdáyé àti sànàwí ilé kí o wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kí ó láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀ ilé kí o madu umaru gunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru gunu kọtọ ilé kí ó tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلي وسلم على رسوله الأمين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أدوك فún الله سبحانه وتعالى في بي أمي موري حسي الله وبا سبحانه لوري àwọn orí ọlọ́kùn jọ̀kan tí ń ṣe fún kọ́wá wa ó tún mú wa gbẹ di àkókò yìí ọlọ́run ọba yìí ní ọpẹ́ yẹ ní gbogbo ìbẹ̀rẹ̀ títí dé òpin bí allah subhanahu wa ta'ala gbogbo àkókò tí a bá ń lò àti ìṣẹ̀mí wa lórí òkè ìpẹ́ kó mọ́ṣábà fi àlùbáríkà sí kó jẹ́ àlè máa lò lórí ìṣètẹ́lẹ̀ tọ́lọ́run ọba àti ìtẹ̀lé súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam akí àwọn aráalé sí orí ètò yín ètò wa hadiyo nabi ìmọ̀nà anábì wa muhammad sallallahu alayhi wa sallam ti ń dé etí ìgbọ̀ wa àbí allah subhanahu kó má ṣàṣe dáadáa fún ẹnì kankan wa èyí tí tẹ̀síwájú lórí náà ní ti àwọn sheikh wa fadilatul mudir al-ustad ibrahim ibn salih aganida tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ òun náà ní nípa ntí ọmọ ba láìláha ilàláwù jẹ́ eléyìí tí adé òun náà ní náà kédo anákédo asadis ntí ma ba islam ntí ma ba la ilaha illallah jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà falyatafaddal sheikh mashkuran bismillah. alhamdulillahi wahda wasalaatu wasalaamu ala maala nabiya ba'da muhammad bin abdullah wa ala alihi wa sahabihi alkiram wa alena ajma'in ọ̀pẹ́ni fún ọlọ́run ọba àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ẹ́ fún aṣíwájú wa anabiwa muhammad sallallahu alayhi wa sallam kọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kọmọ́sá gba ọkọ̀ ẹ̀ wa abẹ́ àfi títóbi rẹ̀ àfi bẹ́ẹ̀ àfi ìjọkànṣoṣo rẹ̀ àfi bẹ́ẹ̀ àlékún ìtọ́sọ́nà lọ́dọ̀ rẹ̀ àlékún ìmọ̀nà lọ́dọ̀ rẹ̀ kọlọ́wọ́n bá kọmọ́sá sí fún ẹnìkọ̀ọ̀kan wa àwa béèrè ìkíláàsì lọ́dọ̀ ọlọ́run èyí tí máa ṣe fún àwọn ẹrú ẹ̀ kọ́mọ́sá àjogún rẹ̀ fún wa inshallah ta'ala a tún máa tẹ̀síwájú lórí àlàyé èyí tí a ń bá bọ̀ fún wa nípa àwọn táǹpẹ̀ ní nàwákìdù láhìláhìlọ́lọ́ àwọn nǹkan tí ń ba gbólóhùn láhìláhìlọ́lọ́ tí máa bàjẹ́ bí ìṣó bí ṣe máa ba àlùwàlá jẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan yìí náà ṣe máa ń ba láìlá ìlọ́láwò jẹ́ kí wá sí pé láìlá ìlọ́láwò nìkan ní àwọn nǹkan yìí ó bàjẹ́ bí ìbá ṣe pé gbogbo nǹkan tí láìlá ìlọ́láwò béèrè fún nínú àwọn òfin ọlọ́run ọba subahana wa èyí tó gbéra anabi wa muhammad sallallahu alaihi wa sallam tá à ń pè ní islam gbogbo àwọn nǹkan yìí náà ni yóò bàjẹ́ máa torí pé láàhílá hílọ́lọ́ náà ni àwọn nǹkan ìdólélẹ́rí wọ́n sì ní tí ìsàlẹ̀ bá ti wó ní òkè náà ó ṣe kíni yóò wó tẹ̀lé ní kọ́lọ́mọ́bà ìsìláàmù wa jẹ́ má jẹ́ kí a ṣe àwọn iṣẹ́ ìtọ́sí pé a fi ba iṣẹ́ rí ìta ṣe síwájú ọlọ́run ọba subhana wa ta'ala ta fi bà jẹ́ eléyìí ni anáàkìdù asadis nǹkan tí yóò ba láàhílá jẹ́ ẹlẹ́ẹ̀kẹfà àfáà pé àkọlé rẹ̀ ní alistihzahu billahi أو الرسول أو أو بالقرآن أو بأي شعير شعيرة من شعائر الإسلام يعني كوي إما سيئة إما مسيري كما مو لون بالا كما مسيري كما مو لون بالا كما في كفه àbí ká mú ànábì wa muhammad sallallahu alaihi wasallam ká sọ di igbá àsanwó wa. kí ànábì ọmọ jọ wá lójú àbí ká mú alukur'ani ọlọ́wọ́n ọba ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba kọjá pé náà lásọ di nǹkan tí a máa fi sáwàdà láàrin ara wa tá a máa fi kura wa lẹ́fẹ̀ àbí nkankan nínú àwọn nǹkan tó jẹ́ àmì ẹ̀sìn ńláńlá àwọn símbọ́ ẹ̀sìn ńláńlá bíi kéèyàn mú ọdún iléyà àbí ká mú ọdún àwẹ̀ kéèyàn máa fi ṣeré. kí ẹ máa fi kẹfẹ kí irú ọdún wo lélẹyìí ní sèta àmọ káwọn èèyàn ń sọdún àwọn kan ní ń sọdún jò ní gbogbo ayé lọmọ kí wọn ń sọdún àwọn asọdún bíi ẹni tí ń sọfọ tọ wẹn tí máa ń sọdún eléyìí náà ni àbáwọn nǹkan mí nínú àwọn nǹkan tí ọjà àwọn nǹkan ẹsìn nínú àwọn nǹkan tẹsìn mú wá pátápátá tá a máa ti bẹ́ẹ̀ máa ẹ̀sìn islam eléyìí káwárí mùsùlùmí kan tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó pẹ̀rẹ̀ lọ́mọlẹ́yà nàbíwá muhammad sallallahu alayhi wa sallam kóun náà ma wá ṣe eléyìí kò máa fi ṣeré kò máa fi kó ẹ̀fẹ̀ eléyìí yóò máa yọ̀yàn kó nínú ìsìláàmù wọ́ọ́rọ́wọ́ yọ sọ̀yàn dẹni tí ìsìláàmù yàn tí kò ní rí bí ó ṣe yẹ kó rí nínú tó tún wá jọ báyìí òun náà ni kí èèyàn máa fi ẹ̀sìn ìsìláàmù gàgà kọ́ máa fi ṣe yẹ̀yẹ́ lẹ́ni tó ti pè rẹ̀ ní mùsùlùmí àbí àwọn mọ̀láìkà ọlọ́run ọba lèèyàn fi ń ṣeré ni àbí àwọn àfẹ́sìn kéèyàn máa fi wọ́n ṣeré nítorí ìmọ̀ àwọn pé àwọn eléyìí ò tiẹ̀ ní mà ṣé mọ̀ wálé lè yẹn á jòkó ti kátàbà eh, kátàbà lukumanu risala dọ́rọ̀bà zayidu amúra ṣé mọ̀ wálé lè yìí à ẹ wá bí àwọn onímọ̀ ìjìnlẹ̀ ẹni náà ti ń pèrè àwọn onímọ̀ èèyàn wà lọ lè kéwù lọ wá rí lè kéwù lọ ẹ dákun ẹnṣẹ lárúbáwá lọ wá kù lóṣìṣẹ́ tí èèyàn máa sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu téèyàn lè máa wò àbí kéèyàn máa wo àwọn àfẹ́ẹ̀sìn gẹ́gẹ́ bí ẹni tí ọ̀làjú bí ẹni tí ọ̀làjú bí ẹni tí ọmọ ti ń lọ ń lù kéèyàn orí wọn ikún òyìn orí mọ̀ tí wọ́n mọ̀ sí pé bí ìmọ̀ tí kò wúlò lásìkò sìn bí ò wúlò lásìkò sìn kọ́ wa máa torí ẹ̀ kọ́ máa fi wọ́n kọ́ ẹ̀fẹ̀ pé àwọn eléyìí náà ti ẹ̀ pé àwọn lóní mímọ̀ náà máa ń sọ̀rọ̀ àwọn onímọ̀ ní sí irú àwọn tí wọ́n mọ̀ nípa ìmọ̀ kùránì ìmọ̀ súnà tó jẹ́ sí pé ní tá a bá ní ká gbé ká gbé yẹ̀wò dáadáa tabani ká da alẹ̀ ká tó sa kò sí tàbí ṣùgbọ́n níta àmọ́ pè ní ìmọ̀ òun náà ní ìmọ̀ ọlọ́run ọba ìkànnì àwọn afáàní alẹ́ ilmu kọ́ọ̀lá allahu kọ́ọ̀lá kọ́ọ̀lá rasulu kọ́ọ̀lá sọ̀hábà níta ń pè ní mà òun náà ní tọ́lọ́run bá bá sọ níta ànábì bá sọ ntí àwọn sọ̀hábà bá sọ eléyìí là ń pè ní ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó yẹ kóró tí mùsùlùmí sì gbọ́dọ̀ mọ̀ pé eléyìí mọ̀ ní ẹni gbogbo àwọn kan yòókù lókù táwọn èèyàn ń kọ́ láyé káàkiri lónìí àwọn eléyìí àwọn ìmọ̀ àtọwọ́dá ni àwọn ìmọ̀ òfúùtù fẹ́ tẹ̀lé bó tẹ̀ jẹ́ pé ń wúlò fún wa nínú àwọn ọ̀rọ̀ pèsè ayé wa náà so níta nídìí náà ni pé kéèyàn sábà wá fi àwọn àfáàsì ẹ̀yẹ torí ìmọ̀ tí wọ́n ní àbí kí a máa fi àwọn tá a pè ní símbó ẹ̀sìn ṣeré bí kéèyàn fi irun ṣeré bí kéèyàn fi sàká ṣeré ǹjọ́ irú ètò sàká wà ní ẹ̀kan lọ́dún ẹni kéèyàn mọ ìyẹ̀wò ládùúgbò gbogbo tó ní ìsísàrà wà nìyẹn ẹ̀ wábi ẹ irú eléyìí so kọ́ wa jẹ́ pé a máa fi eléyìí a máa fi fi sàkà àti ẹ̀sìn islam a máa fi ṣeré àbí ká máa fi nǹkan míì nínú àwọn nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn bóyá lọ sí ìyẹn lọ sí lọ sí mẹ́kà nísìn àwa tọ̀ wá fún yẹn máa wò pé ìwé ah, lè rí ọmọdé nísìn mi àmọ́ ayé ponú ilé kan ah, mi àmọ́ ilé ẹsẹ̀ yìí wọn mi kàn lọ mi ò rí sí gbogbo àwọn ará nu yẹn o èmi fẹsẹ̀ ṣe gbogbo àwọn nǹkan báyìí mùsùlùmí ó láti sọ́ra fún ó sì láti jìnnà sí i àbí kí a máa fi mọ́sálásí ọlọ́run ọba ká máa fi ká máa fi sẹ́fẹ̀ bóyá mọ́sálásí àdúgbò yìí ni àbí títí àdúgbò ẹlòmíì kí ẹ máa fi ṣe ẹ̀fẹ̀ wọn ti ẹ̀rọ owó kọ́ mọ́sálásí ro mọ́sálásí òwò àlélẹ́ yìí àti gbogbo orú àwọn nǹkan míì téèyàn máa ń sọ àbáwọn nǹkan míì tọ́jọ́ pé nǹkan tí a fi mọ àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lónìí tá a fi mọ mùsùlùmí gidi nínú àwọn àmì ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala tó fi ṣe yàtọ̀ láàrin mùsùlùmí àti gèfèrí bíi kí islam tó ní ká fi irungbọ̀n lẹ̀ kárí àáfà àbí kárí mùsùlùmí tó pé rẹ̀ mùsùlùmí kó rí irungbọ̀n sí bí ẹni tí ọ̀làjú ẹ̀kọ́mọ wa orí irungbọ̀n rẹ̀ yẹ́kọ́ irungbọ̀n rẹ̀ bí irungbọ̀n ewúrẹ́ gbogbo nǹkan báyìí kò dáa fún mùsùlùmí àbí súnà anábì wa muhammad sallallahu alayhi wa sallam kí ẹ̀ mọ̀ fi ṣeré bóyá ní tí kò tó rẹ̀ tí ò tó lẹ̀ ni ká máa fi ṣeré àbẹ́ni tọ́wọ́ ìjáàbò ni ká máa fi wọ́n sí ẹ̀yẹ́ gbogbo ọ̀nà yòówù à ń ṣàlàyé àwọn kìnnì yìí á sì ń ká wọn lẹ́ẹ̀kọ̀ kan torí pé tá a bá dákọ̀ díẹ̀ ní ẹlòmíì lè máa wò pé eléyìí lọ́wọ́ eléyìí bẹ́lẹ̀ ìwé torí kálòmíì ò ní ronú dáadáa bó jẹ́ pé tá a tiẹ̀ nídìí jùlọ náà ní ká ara dákọ̀ káwọn yóò sì gbọ́ yé àmọ́ ńgbà míì nì ẹlòmíì ni ó lè máa rò pé ìkan ni wọ́n ń sọ wọn ò sọ kan ìrún àwọn ilé àlè fi sí yẹ̀yẹ́ àwọn ilé yìí ò nídìí gbogbo àwọn nǹkan tó bá jẹ́ pẹ́sìn lọ́ba mú wa pátápátá téèyàn bá ti fi ṣe yẹ̀yẹ́ bó ṣe lè wò kọ́mọkọ́mọ pé láàyè láàyè lọ́lọ́ òun ó ti bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ gèfèrí lọ́dọ̀ ọlọ́run kọ́dà kọjá pé láyé ń bìbà yìí àwọn òpin ní gèfèrí ọlọ́run ọba ọba tó mọ nǹkan lámàdénú tó mọ nǹkan tí kò sẹ́nìkan tí ó mọ nínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run ọba yìí yóò ṣe kíni yóò padà dájọ́ orí ẹni bẹ́ẹ̀ sí gẹ́fẹ̀rí kọ́dà bí gbogbo ayé kò máa pè ní ẹni rí. nínú àwọn ẹ̀rí nínú àwọn ẹ̀rí èyí tó ṣe pé yóò máa tọ́ka sí ìtàsọ yìí òun náà ni aya alukur'an alkarim ìtì ọlọ́run bá aláǹsọ fún wọn sọ́rọ́tò mutafifin aya twenty nine sí thirty six ọlọ́run bá subhanahu wa ta'ala sọ pé iná lẹ́dí na àjọrọ́mù gbàtọ́lọ́ bá sọ nípa àwọn àwọn gèfèrí àwọn ẹni làánà ti ń sọ nípa wọn ọlọ́run ní iná lẹ́dí na àjọrọ́mù ọlọ́run lẹ́rìí àwọn tí wọ́n ti ya tí wọ́n ti ya tí wọ́n ti ya tọ́ọ̀gì mọ́lọ́run ọba wọn lọ́wọ́ àwọn tí wọ́n ti ya àyàkóyà àwọn tí wọn ò ṣetán láti sin ẹ̀sìn ọlọ́run ọba àti irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó ṣe pé àwọn náà ni wọ́n fẹ́ sẹ̀sìn ọlọ́run ọba àmọ́ wọn ò mọ tí ń pè lẹ́sìn wọ́n mọ̀ mú àwọn kankan bí ọ̀rọ̀ ẹ̀sìn o sì pera wọn ní mùsùlùmí àwọn náà sì ó kọ mùsùlùmí náà wọ́n gbé lérí bí ẹran hárahára ọkùnrin wọn ni àbóbìnrin tínú àwọn tó ṣe pé ẹ̀sìn ọjọ wọn lójú kọdà nábì ọ̀jọ́ wọn lójú ló mi ń gbà mí àwọn ọmọ ìta gbà mí sọ ọlọ́wọ́n àti gbogbo àwọn nǹkan tí ọjọ́ báyìí nínú ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ ọlọ́run wá ní ẹ̀rọ àwọn tí wọ́n ti ti kíni tí wọ́n ti dege fèrè àwọn tí wọ́n ti tí wọ́n ti tí wọ́n ti wọ́n ti kọjá àlà tí wọ́n ti yapò kí ìsọlọ́run ọba àlà ọlọ́run ní kánú mínà lẹ́dínà àmánú yẹ̀dẹ̀hàkóòn ọlọ́run láwọn yìí wọ́n máa ń fi àwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba gbọ́ wọ́n máa ń fi wọ́n sí yẹ̀yẹ́ ni wàyíza amárò bíhìm yẹtàgàmazón tó ń bá kọjá lára àwọn tí wọ́n ń sin lọ́wọ́n ọba tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo wọ́n máa fi wọ́n pẹ́fẹ́ wọ́n máa yín múlé wọn lérí wọ́n máa fi wọ́n dápara wọ́n máa fi wọ́n ṣe àwọn nǹkan tí kò yẹ kí wọ́n fi wọ́n ṣe irú èyí tó ti parí mùsùlùmí náà lónìí náà tí ó wọn àwọn tí wọ́n pera wọn ní sunna àwọn tí wọ́n pera wọn ní alu sunna àwọn àsìbá òsálàf àwọn tó ìfàtòlù mọ̀nsóró àwọn yẹn ní rí àwọn tí anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ti ròyìn wọn nínú alukur'ani tó jẹ́ òye wa pé tó bá di àsìkò yìí ẹ̀sìn yọ̀ọ́dà gẹ́gẹ́ bí ògùn náà ni àwọn tí wọ́n bá gbẹsìn mú ń jọ́nà lọ́wọ́ àwọn ni wọ́n mọ̀ àwọn ni ọ̀dà gẹ́gẹ́ ẹni tó gbá ògùn náà mú irú eré rẹ àwọn èèyàn bẹ́ẹ̀ àsìkò tá ànábì ń wí òun náà ni àwọn àsìkò tí a wáyé. wọn tí àwọn orí nǹkan àwọn sàlámà àwọn ni lọ ẹ wọ́n dáadáa. wa ilà àhàlìhìm kọ́lá bufakihin ọlọ́run ní irú àwọn tí wọ́n ń fi àwọn mùsùlùmí ṣe ẹ̀yẹ́ yìí tá bá padà sọ́dọ̀ àwọn ará ilé wọn wọ́n lọ sọ́dọ̀ àwọn ará ilé wọn lẹ́ni tí wọ́n mọ̀ àdùnnú tí wọ́n rò pé àwọn ti ṣe dáadáa tí wọ́n rò pé àwọn làwọn dáa jù tí wọ́n rò pé kò tiẹ̀ sẹ́lòmíì tó tún dáa tó àwọn àbí kò sẹ́ni tó tún mọ̀ ẹ̀sìn tó àwọn torí àwọn èèyàn rí ẹ̀sìn lónìí bí ìgbà tí ẹ̀sìn àná là ń ṣe ẹ̀sìn tí ò tí ò bá gbà mu wà ní láti kárí pé a modernize islam islam wọn bá nàbí gan máa ń bẹ láyé nísìnyí ó ti máa modernize ẹ eléyìí máa ń fà á tí máa mú àwọn mùsùlùmí míì tí wọ́n fi kó sí tí wọ́n fi máa tí wọ́n fi máa kó sí àti fi àwọn tí wọ́n bá ń ṣe súnà láti fi wọ́n sí ẹ̀yẹ́ rí orí orí bó ṣe rí orí bó ṣe rí orí ẹ̀rí tó gbé wọ̀ bó ṣe gbá sọ̀wọ̀ bí ẹ̀kú ẹ́ fọ́nrẹ́ lómi tó bá rẹ́lẹ̀ hàn níwájú rẹ̀ tó fẹ́ rajà báyọ̀ ẹ má fi aṣọ yín kọ́ àjẹjà mi ẹ má fi aṣọ yín kú ọjà tèmi dànù ó ti èmi ọmọ tẹ́ ń wọ káàkiri o bí káwọn náà ti ẹ̀sẹ̀ sìn rírí bí káwọn èèyàn ẹlẹ́sìn náà ọmọ àmọ́ mùsùlùmí bí mo ṣe yìí àti bẹ́ẹ̀ ti àwọn ẹni ọba láàrin ìjà nígbà tí wọ́n bá wá bá wọn tí wọ́n sì fẹ́ ra ọjà lọ́dọ̀ wọn. ọlọ́run láwọn ẹni ha àwọn eléyìí tí a ti sọnù pátápátá ni bí òkú ní tí wọn wí lẹ́nu wọn nù ọlọ́run ni wọ́n máa hóreselo aleihim láwọ ọba subhanahu wa ta'ala a sì rán àwọn a rán wọn lẹ́ni tó ṣe pé a ní wọn máa dẹdẹ àwọn alùsùnà káàkiri àbí wọn dẹdẹ àwọn a ní wọn máa sọ àwọn mùsùlùmí káàkiri àdúgbò ní ni ọlọ́run tó bá dijọ́ gbèdé alikiyama falẹ̀ ya ó ma lónìí o alẹ́dínà àmánu mi náà lè kó yẹ̀dẹ̀ hakol àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ náà ni wọ́n máa wá fi àwọn rí wọ́n máa fi wọ́n sí ẹ̀yẹ pé níwájú ni nígbà tó lọ́n fẹ́ bẹ̀rẹ̀ àyà kò fàárù mẹ́ alẹ́dínà mú àwọn tí wọ́n kí àwọn tí wọ́n ti eléyìí já mà pé gèfèrí lẹni tí máa ń fi ọ̀rọ̀ ọlọ́wọ́n bá sí ẹ̀yẹ ọlọ́ni fọlẹ̀ yá o mà òní ọjọ́ ògbéǹdàlẹ̀ kìámà yìí alẹ́rìnà àmánu àwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ni minali kò fàárì ẹ̀dẹ̀ hakol àwọn náà wọ́n mọ̀ wá fi àwọn gèfèrí wọ́n mọ̀ fi wọ́n mọ̀ fi wọ́n sí ẹ̀yẹ alálẹ̀ arọ́ ìkìyànsórón ọlọ́ni wọ́n mọ̀ fi wọ́n sí ẹ̀yẹ lọ́bàdí jọ́nà sì ni wọ́n wà lérí bẹ́ẹ̀dì wọn wọ́n wà lérí ibùsùn wọn tí wọ́n nàjú wọ́n mọ̀ wá wo ọlọ́run ọba wọn tí wọ́n mọ̀ wo oore tọ́lọ́run ọba subhanahu wa ta'ala tí ó ti ti tó ṣe fún wọn lóríṣiríṣi wọ́n wà lórí bẹ́ẹ̀dì lẹ́yìn tí wọ́n mọ̀ wò ó tí wọ́n sì mọ̀ sọ pé tọ́ òní o nígbà táwọn náà bá wá wà bẹ́ẹ̀ ni nínú tí wọ́n mọ̀ wá sọ ọjọ́ náà lọ́hùn láti máa fi jẹ́ pé yẹ̀yẹ́ fún àwọn tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ lálẹ́ láyé wọ́n wà sọ pé alisuwi baliku faro máa kánu yẹ fún alóòn ìjẹ́ wọ́n ti sàn lẹ́sàn àwọn tí wọ́n fi wá ṣe yẹ̀yẹ́ láyé yẹ̀yẹ́ tí wọ́n ń fi wá ṣe láyé yìí ẹ̀fẹ̀ tí wọ́n ń fi wá kù láyé yìí tí wọn ò rí ẹ̀sìn ọlọ́run ọba sí sí nǹkan dáadáa ànábì tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ yìí àwọn símbó ẹ̀sìn tí ọ̀jọ́ wọn lójú yìí tí wọ́n fi ń kó ẹ̀fẹ̀ kùràhánì tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ yìí ẹ̀rẹ́ lómi yẹ́ wọ́n fi kùràhánì ṣe ẹ̀yẹ́ ni wọ́n fi kùràhánì mùsùlùmí àáfà wọ́n fi kùràhánì ṣe ẹ̀yẹ́ àáfà yóò fi kùràhánì ẹ̀jẹ̀ má pèjú kan fún wa nínú àwọn ọ̀nà táwọn èèyàn máa gbà fi ń fi alukùràhánì kẹrìmù tí a fi ń fi ṣe wọn tí sọ pé ka iná àti iná àti iná ẹlẹ́rìn àti iná kálíkọ́ sára masálẹ̀ lè rán mi iná àti iná aláta iná àti iná kálíkọ́ sára masálẹ̀ lè rán àwọn ọ̀tá yín gbogbo ọba yín òun ló di iná àti iná aláta iná àti iná iná àtẹnu ẹlẹ́rìn subhanallah ama ìṣèrékòrò sáà lè mú ọ̀rọ̀ olórí nàìjíríà bẹ́ẹ̀ ká máa fi kẹfẹ́ bẹ́ẹ̀ kí ká má sùn àtìmọ́lé ká tó wá ní ọlọ́run ọba ọba dẹ́dà làwọn àáfàá wa àwọn èèyàn tún máa wá rẹ̀ àwọn èèyàn sì jòkó síbẹ̀ náà wọ́n máa fi gbowó lọ́wọ́ àwọn èèyàn àbí àwọn èèyàn tó ṣe pé kí ni nígbà tán bá fẹ́ gbowó lọ́wọ́ àwọn olówó tí wọ́n bá mọ tí wọ́n ṣe mọ́ wọ́n kan tó bá fẹ́ súnmọ́ ọkọ̀ olówó yẹn ọlọ́run dákọ̀ yín nu kùránì subhanallah yọ lásìkò ànábì wa muhammad sallallahu alayhi wa sallam bóyá olówó nàìjíríà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ́nà lọ́wọ́ ni tọ́lọ́hún fi wá máa dárúkọ rẹ̀ nínú nàìjíríà kọ́dà àfa nàìjíríà kan àfa nàìjíríà kan ọlọ́run kò dákọ̀ rẹ̀ nínú kùránì ká tó wá sọ pé olówó tọ́pọ̀lọpọ̀ wọn ò tiẹ̀ wá tiẹ̀ fẹ́ mọ ọba wá dákọ̀ nínú nínú nínú kùránì ẹnìkan fi ọlọ́run dákọ fàṣọ ẹ àbí ọlọ́run kọ́ lọ́sọ pé fàṣọ́lá ẹ fàṣọ́lá ìyẹn fàṣọ́lá lọ́lọ́run ọba dákọ subhanallah ẹ jẹ́ àṣọ tá a máa jáde lẹ́nu wa ẹ má jẹ́ àtòrí owó ká ba àlìkẹ́ àmà wa jẹ́ ẹ má jẹ́ àtòrí owó ká ba àlìkẹ́ àmà wa jẹ́ ayé máa tán o àlìkẹ́ àmà ni ó kú gbogbo àwọn tá à ń dárò àwọn àṣàkáṣà báyìí wò tá àti ẹ̀rọ nú kọ́ra ẹlòmíì ni yóò dà yóò fẹ́ gbó lọ́ọ́ gèfèrí nì yóò tún sọ fún pé yìí tó sọ bó pé ọlọ́run dákọ̀ rẹ̀ nù kùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń fi ẹ̀sìn ṣe ẹ̀yẹ́ tọ́ tó bá jẹ́ páwọn èèyàn tí ń ṣàṣìn ló fi ń ṣe ẹ̀yẹ́ tó fẹ̀sìn ṣe ẹ̀yẹ́ ọlọ́run tó bá dijọ́ gbé dàlẹ́ kíámà àwọn ènìyàn náà máa fi yín ṣe ẹ̀yẹ́ wọn ó sì máa wá ní pé ṣé wọ́n ti san àwọn kàtá yìí lẹ́sàn ní tí wọ́n gbélé ayé wọn ṣe torí pé ọlọ́run ọba aláàtí ń san àwọn lẹ́sàn táwọn náà ṣe kíni táwọn náà ṣe ní ayé sọlọ́n ti wá san irú àwọn èèyàn báyìí náà sọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti san wọn lẹ́sàn eléyìí jẹ́ ẹ̀rí kan gbòógì tí ń sọ fún wa pé a ní láti àkọ́tọ́ fún wa ká máa fi àwọn mùsùlùmí ká máa fi wọ́n sí ẹ̀yẹ́ ọlọ́mọba aláàtún sọ nínú àyà mi nínú alukur'an sọ́rọ́tò one forty sọ́rọ́tò nisaayi fas eh, one forty ọlọ́ni wọ́kọ́dì nazara aleikum filikitaabi and isaasemi ayati lahi yóò wa yóò stahazawu biha ọba a ti sọ̀kalẹ̀ fún yín nínú àwọn tíra àwọ̀ ọlọ́wọ̀n ọba kí ni tá a sọ̀kalẹ̀ ń bẹ̀ ni pé àní ìlà sẹ̀mìtún nípa pété ẹ bá ti láàyè ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba yóò kò fàrọ̀ bíyà táwọn èèyàn ń se gèfèrí pẹ̀lú ẹ̀ tí wọ́n ń se gèfèrí pẹ̀lú ẹ̀ bí àwọn tí wọ́n ní ọ̀yá imú náà tẹ́ ná iná tẹ́ ná ẹyọ kólé yẹn kó n bí kólé wà láwù ẹbẹ ka kólé wà láwù ni ọwọ abẹrẹ gbẹgbẹgbẹ ni huwa lọwọ ahad ọba bẹ ka kólé àwòsù méjèèjì alimawuzateeni sọ pé àwòsù bi rabi nurse sọ pé àwòsù bi rabi falak irú àwọn tí wọn ń se báyìí wọn ń se gèfèrí sí ọrọ ọlọrun ọba ni torí pé ọlọrun bá subahana wa taala tó ní kí wọn sọ fún anabi wa muhammad kéjìbìrì lọ sọ fún anabi wa muhammad kò ní kọ yọ ọ bẹ ọlọrun ò ní ká anabi ọ yọ bẹ ìyẹn náà láàfin mọ̀ pé kòránì sọ̀rọ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam lára tá a fi mọ̀ nu ìgbà tí jìbìrì ló sọ fún ànábì pé kól wàlláhu ahad kól àwòdù birabil nas kól àwòdù birabil falak tó ní kọ́ máa sọ gbólóhùn yìí jáde ní ẹnu ẹ̀dá kan torí tọ́ lọ́wọ́n ọba ànábì ọ̀yọ́ kó mi òun náà tó sọ bẹ́ẹ̀ wọ́n sì kọ́ síbi àwọn sọ abó jàǹbá wa ìwọ́ wa dé lónìí olóòní náka lè tiẹ̀ pàtí wọ́n wàá ṣe wọ́n wá ní kíni àwòsàn kò lọ́nu àbọ̀ ọmọ lọ. ó ọ́ dájú pé àbí ti ọ̀rà sínú náà ó gbọ́ lọ. kí ló wáá dé tọ́jú pé ẹ̀yin ní ẹ̀yin ọyọ kólé kò àbí wọ́n ní ti ka kíní kan ẹ bá ti ka sọ́dọ̀tún bá ti wá ẹ lè rí kankan nínú ọ̀rọ̀ ànábì àbí ọ̀rọ̀ àwọn sàhábà àwọn tọ́lọ̀ ń lóhùn yọnu sí kí wọ́n wá ṣe kùránì báyìí gbogbo bí tẹ́ ẹ bá wà tẹ́ máa ti ń ṣe kùránì níbà ná báyìí tí wọ́n ń ṣe gèfèrí sí torí pé kẹ́ ẹ bá ti yí àyà kùránì padà kó bó ṣe wà tẹ́ ẹ ká bọ́lọ́hùn ò ṣe ní ká ànábì ọkà torí pé ànábì gan ni ọlọ́run ní àwa kọ ní àní kí ìbéèrè wa kọ ànábì bí ó ṣe ká ni tẹ́ ẹ wá yí ti yín kàrà tẹ́ ń kà bí ẹ̀sìn fẹ́ ìtumọ̀ rẹ̀ ni pé ẹ̀ ń ṣe gèfèrí sí kùránì ẹ̀ ń ṣe gèfèrè sí kùránì ẹlòmíràn ni ọ̀ọ́ka iná àti náà látòrí kòdì ni látòrí kòdì lẹ́sì ká yóò sì ká yóò rí ká subhanallah ẹ̀ ká yóò ṣe àwọn àwọn àfa wọn ò rí àwọn àyà yìí ni ọlọ́run ẹjọ́ turítọ́ ọlọ́run ọba ẹjẹ́ ká lọ wọnú alukur'ani àìmọye afásísì lójú ìṣirò àwọn nǹkan báyìí nínú alukur'ani kẹrìm nípa pé a gbọ́dọ̀ fi kur'ani ṣe yẹ̀yẹ́ ẹlòmíyẹ́ ni tọ́ba ti ń kà á bọ̀ ti wá débẹ̀ yẹn wá tún padà sẹ́yìn àbí kò wá tún wú eléyìí kò tó wú báyìí no islam ò sí kínni kò fún wa nírú àwọn nǹkan báyìí torí ẹ torí ẹ gbogbo bí tá a bá jòkó sí ni pátí la lọ ni òde la lọ ni taari tí wọ́n ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n fi ń ku ẹ̀fẹ̀ báyìí àbí tí wọ́n ń sege fèrè pẹ̀lú rẹ̀ báyìí ọ̀nà kọ́nà tábàwò kí wọ́n ṣe kínni kí wọ́n gbé wa ẹlòmíì yọ da yọ da àyà méjì pọ̀ yọ da pọ̀ mọ́ra wọn yọ da pọ̀ mọ́ra wọn yóò sì ké lẹ́ẹ̀kan eléyìí náà ni

àmì ọlọ́wọ́n ọba òun náà ni gbogbo wọn gbogbo àwọn nǹkan báyìí táwọn èèyàn bá wá ń fi wọn kó ẹ̀fẹ́ ọlọ́run bá subahana wa ta'ala ni pé ẹ̀yin mùsùlùmí fàlà àtẹ̀kọ̀ọ́dọ̀ mọ́ àhóm ọlọ́run ní ẹ̀mọ́ jòkó sí wọn o ẹ̀mọ́ bá wọn sí ń bẹ̀ o hàtáyà kóòdù fi hadithi ngayiri ọní ọlọ́run ní ẹ̀mọ́ jòkó sí wọn àyà títí títí tẹ́ fi rí i pé wọ́n sọ̀rọ̀ míì tó lóore ju jù báyìí lọ títí ẹ fèrè pé wọ́n ń ṣe ọ̀rọ̀ míì tó lóore jù báyìí lọ àwọn èèyàn fi wọ́n wọ́n wọ́n fi kíka kuraani wọ́n fi si yẹ̀yẹ́ débi pé wọ́n tún fi kuraani gangan fún rẹ̀ lódìdí bó ṣe wà wọ́n fi si yẹ̀yẹ́ ẹ lẹ lómìn ni wọ́n bá ní bóyá ọ̀rẹ́ nìkan ni wọ́n fẹ́ tó wọ́n láwọn àwọn fẹ́ sàdúrà fún wọ́n á di òkúta wọ́n ó di lérí kuraani wọ́n ní tọ́ àwọn ọ̀tá alágbájá ló di kuraani ló dẹrù léwọ̀ kuraani lórí o wàláì kuraani lẹ́ẹ̀fẹ́ si yẹ̀yẹ́ o àwọn ọ̀tá alágbájá ló di ẹrù lé kùránì lérí o wọn wá di òkúta wọn ó di lé kùránì lérí wọn láì lélẹ̀ àbáwọn míì tó ṣe pé kùránì ni ó ti yé wọn mọ àbá wọn làwọn fẹ́ hàn tu wọn wà lọ mú wọn lọ mú ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ òun ni wọ́n fi hàn áyà alukur'an kẹrin ní ẹlẹ́dẹ̀ tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ kọ́lá eléyìí náà ní èèwọ̀ ni gbogbo rẹ̀ àwọn nǹkan báyìí tá a bá ti ń ṣe ọlọ́run ní ká má jòkó tì wọ́n o ẹ jáde kó nú bẹ o ẹni tí bá ti ń fọ̀rọ̀ ọlọ́run ọba tí fi ń ṣeré abẹ́ni ti yé tí ń tú kùránì sí ẹ má síbẹ̀ o nígbà sọ pé ẹ ẹ ń nà sọ́fà wà ní mọ̀rẹ̀wátà tó nílẹ̀ yorùbá ni tó ní wàlú màrìwátà ìkànnú àfa bí nílẹ̀ yorùbá ni wàmọ̀nì hajj àwàwì tamara fàlà ó ní ẹni tó bá wá ẹni tó bá wá lọ sínú ìlú lọrin àwì tamara àbọ̀ lọ sí ìlú ọ̀fà fàlájù náà àlẹ́ yìí à ń yàtọ̀ wà fàbíyì mà kò sí ní tó burú kọ́ lọ bẹ kọ́ gba ìlú kókó lọ bẹ àwọn àfa méjèèjì wò ẹ dákun ẹ wò tukutu ọlọ́run sọ̀rọ̀ sọ̀fà àti máríwá ó sì ní tó bá ṣe ájì ó ti yé ìwọ wá pe ẹ̀rẹ̀ ìsọ̀fá ó pè é ní àfáàyè ó pè máríwá ó pè é ní àfáàbí ọwá ní ọmọ ní hajj ẹni tó bá lọ lọrin àrùn àbí àbí ó ń lọ ọ̀fà ọ̀fẹ́ gbà lọ́rin kọjá ọ̀fẹ́ gbà lọ́rin kọjá fàlẹ́ àyè ìfàlẹ́ àjùnà àlẹ́ ìhàn yàtọ̀ wà fàbí ìhìmọ̀kọ́ bẹ àwọn àfa méjèèjì wò eléyìí ọ̀rọ̀ burúkú ni ọlọ́run ni ẹ mọ́jòkó sí wọn ọlọ́run ni tẹ́bá jòkó sí wọn pẹ́rẹ́ ìnàkùn ìdàn mẹsìlóhùn ọlọ́run lẹ́ẹ̀ ti jẹ́rù wọn o ìnà láha jáàmì olùmọ̀nàfikínà wàlkàfìrínà fi jahannama jẹ̀míyà ọlọ́run láwọn onímọ̀nàfikì àwọn tí wọ́n ń jòkó wọn mùnàfíkì ni wọn àtàwọn gèbèrè tí wọn fi kùránì ṣe ẹyẹ báyìí àtàwọn àmì ẹsìn pátápátá tí wọn fi ń ṣe ẹyẹ báyìí ọlọ́ọ̀ni gbogbo wọn á kó wọn sínú iná lẹ́ẹ̀kan náà ni á kó wọn sínú iná lẹ́ẹ̀kan náà papọ̀ ọlọ́mọ jẹ kẹ́ni kọ̀ọ̀kan wa kí á wọ̀ ná bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó sọ náà alukọ̀hánì sọ́dọ̀tò hajj fastasi ibi gbogbo ẹni tó bá gbé àwọn nǹkan tó wọlé náà tá a sọ yìí náà kọ́lọ́n bá subahana kọ́mọ́sá lò sábàbí òwe rere fún wa kọ́mọ́jà jìnnà àwọn tí ó máa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ tí ó sì máa fi ẹ̀sìn kọ́ ẹ̀fẹ́ ọlá tóbi ọlọ́run ọba àlá subahana kàlá ahumma wa bi amdik ashadu allah ilaha illa anta asabika atubule. adúpẹ́ fún allah subhanahu wa ta'ala sì fi ẹ̀mí mọ̀rẹ́ sí àwọn ọmọdé rò wá lórí àwọn àlàyé olówó iyebíye tí wọ́n ṣe fún wa nípa ntòlè bá aláìláìláìláwò wájẹ́ lẹ́yìn ìgbà tá a ti jẹ́ mùsùlùmí àwa ń jẹ́ mùsùlùmí ọlọ́mọ fi ṣàdánwò fún wa gbogbo eléyìí yóò mọ túmọ̀ sí pé àmójútó àwọn nǹkan tí wọ́n ṣe lálàyé fún wa ẹ má sì já gún rí ẹ má já gbẹ́rùn gbọ́n rí gbogbo àwọn tí wọ́n ń sọ yìí ẹ̀rí wọn mú àyà fún wa náà quran wọ́n sì tún mú àdìsí anábìwá muhammad wa sallallahu alayhi wa sallam ẹ má jẹ́ agbátàn jẹ́ pẹ̀lú ńta bára wa ń bẹ̀ tá a ti ń ṣe ti pẹ́ àbí ńta táwọn èèyàn tí wọ́n ń ṣe tó gbajúmọ̀ lágbègbè tá a bára wa eléyìí òdodo látọ̀dọ̀ ọlọ́run ọba ni ẹ má jẹ́ àṣeyẹ méjì ẹsìdì abẹ́lọ́run bá kọ́lọ̀ jẹ́ rọrùn fún wa láti lè fi gbogbo àwọn tàn sí ńlẹ̀ ni tí ó dá abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́ṣàbà san ọmọdé ìrùwà lẹ́sàn olóore akànnà abẹ́lọ́run bá fáwọn tí wọ́n rìn ètò ìlọ́wọ́ kọ́lọ̀ kó mọ́ṣàbà san lẹ́sàn dáadáa fún ìbéèrè ẹja pé àwọn ọmọdé ìrùwà zero zero three two four eight zero six one five zero zero three two four eight zero six one five orúkọ tèmi ni musaddiq ibn zakariya ibn saad ọmọ adua fasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. اللهم تقبل صلاتنا òdodo ọ̀rọ̀ alukurani ọ̀rọ̀ lọ́wọ́n ọba ni kò sí òjíṣẹ́ méjì tá a fẹ́ràn tó kọjá anabi wa muhammed sallallahu alayhi wa sallam tàbá wa sọ nípa ilé kí ó tá gbé kalẹ̀ pẹ̀lú sunnatu rasul ilé kí o madu umaru bunu kọtọ ilé kí o tó tó gbangba sùn lọ yẹ ilé kí o madu umaru nkọ́nilẹ́kọ̀ọ́ tẹ̀sìn tó ń tẹ̀dé larubawa wọn nkọ́nilẹ́kọ̀ọ́ alukurani tí ó yẹ ni yeke ilé kí o madu umaru nkọ́ni bí a ti ṣe lè kọ ka sọ èdè larubawa ìtẹ́wọ́rùn fúnni lẹ́kọ̀ọ́ ìdádí ìtìdáyé àti sànàwí. ilé kéwú wà lọ́jọ́ monday sí ọjọ́ friday ẹ ó láǹfààní àti wá sílé kéwú láàárọ̀ ọ̀sán fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ alẹ́ fún àwọn òṣìṣẹ́ àti òpin ọ̀sẹ̀. ilé kéwú madu umaru bunu kọtọ wà ní ten ayégun street orílẹ̀ gànmú ìpínlẹ̀ èkó fẹ́kùnrẹ́rẹ́ àlàyé ẹ máa pè sórí zero eight zero two eight two five nine six five seven madu umaru bunu kọtọ ilé kéwú tá a gbé kalẹ̀ pẹ̀lú ìlànà ọlọ́run ọba.